mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ amóhùnmáwòrán orísun ẹ kú dédé àsìkò yìí orúkọ mi ni ọláùmí adébáyọ̀ láti amóhùnmáwòrán orísun lónìí ìbéèrè wa àwọn ọkùnrin lónìí adẹ̀jáde láti bi wọ́n wípé ìjẹ́ wọ́n lè bá ìyàwó wọn àbí àfẹ́sọ́nà wọn ṣe iṣẹ́ ilé ẹ máa bá wa ká lọ orí tẹlifíṣàn orísun làwà ìjẹ́ ẹ lè bá ìyàwó yín àbí àfẹ́sọ́nà yín ṣe iṣẹ́ ilé tó bá jẹ́ bí gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ ìbéèrè tó bá jẹ́ àfẹ́sọ́nà mi lè bá ṣiṣẹ́ ilé o rọ́ọ̀kì ṣùgbọ́n tó bá jẹ́ ìyàwó tí mo fẹ́ sílé mo lè bá ṣiṣẹ́ ilé nítorí pé ó ti bímọ fún mi mo dẹ̀ ní ìgbàgbọ́ pé ọ̀kan lèmi àti ẹ̀ ilé tí mo bá ń bá ṣiṣẹ́ mo ní ìgbàgbọ́ pé àwọn ọmọ ẹ̀ lọ́la ló máa jèrè ilé yẹn mo lè bá ṣiṣẹ́ ilé. mo lè bá ṣiṣẹ́ ilé o tó ní olùrànlọ́wọ́ la jọ jẹ́ fúnra wa wọn ò ní ká kó ṣiṣẹ́ àṣekúṣẹ́ àṣìgbà àrà lẹ́rú wọn ní òun lẹ́gẹ́ ni obìnrin jẹ́ lọ́wọ́ ọkùnrin wọn ò sọ wípé ohun èlò tí ó máa lò anyhow tó o bá mọ̀ ẹ́ pé ó fi tired tàbí pé bóyá ó kù díẹ̀ káàtó tàbí sẹ̀yẹ́ pọ̀ ju you can help am tó o bá jáde mo lè bá mo ń bá ìyàwó mi fọṣọ ní sometimes torí tíṣà ni ìyàwó mi kó tó di pókú bó bá lọ bí iṣẹ́ tó bá da edé tó bá ní àwọn assignment tó fẹ́ ṣe tàbí ó ní àwọn kinní tó fẹ́ ṣe máa máa bá ṣiṣẹ́ tó kù nọ́màtì láti fi ṣe ìrànlọ́wọ́ fún kò sí tó burú jù bẹ́ẹ̀ tó bá ràn ìyàwó ẹ̀ lọ́wọ́ lé. mi ò lè bá àfẹ́sọ́nà ṣiṣẹ́ ilé o ọkọ lórí aya ṣùgbọ́n ìyàwó ilé mo lè bá ṣiṣẹ́ nígbà tó bá ń bímọ tó bá ń fọmọ lọ́mú lọ́wọ́ ní olùrànlọ́wọ́ náà pé kì í ṣe pé kó lo ẹ̀ ṣe olùfìyàjẹ tó bá ń bímọ tó bá ń fọmọ lọ́mú lọ́wọ́ mo lè bá ṣiṣẹ́ ilé tọ́mọ bá pé bíi mẹ́rin sí lọ́wọ́ mo lè bá wẹ àwọn ọmọ ní àárọ̀ torí ọkọ ló lórí aya olùrànlọ́wọ́ náà pè wọ́n egungun àwa náà ti mú egungun tó fi dá obìnrin kì í ṣe ká máa fi obìnrin ṣẹrú a lè ran obìnrin lọ́wọ́ nígbà tí mò ń gbé rúmọ̀ àǹpalọ̀ tí mò ń báyàwó mi fọbọ́ tí mò ń bá pọ́n mi àwọn èèyàn sọ pé ó lu orí mi ni pé ó lu orí mi pé ó ti forí mi gba pààrọ̀ pé ó ṣoògùn sí mi. ìgbà tóbìnrin bá jẹ́ pé ó ṣiṣẹ́ tó le ó yẹ ká ràn wọ́n lọ́wọ́ owó kò yẹ ká fowó jẹ obìnrin níyà owó obìnrin tó bá ti fún lówó òun náà ló máa ṣe ìṣekúṣe ní tata ló máa ṣe àgbèrè ẹlòmíràn tó máa bá ìyàwó ẹ a máa fẹ́ bá ìrànlọ́wọ́ ń ta torí ìdí èyí ó yẹ kóníkálùkù bá ìyàwó ẹ kó ràn lọ́wọ́ kó fún wọn lówó tó fi máa ṣiṣẹ́ tó bá ti lè ṣe yẹn ọkàn ìyàwó á balẹ̀ ilé á tòrò inú àwọn ọmọ gan á dùn ṣùgbọ́n ẹni tó fẹ́ ìyàwó tó sọ ìyàwó ẹ̀ dẹrú ìyàwó àfún o ẹlòmíràn níwọ̀jọba àrùn o ó gbọdọ̀ sọ ìyàwó dẹrú o torí ìdí èyí ọlọ́run alẹ́dùnmarè àwa wa ó dáa ká ràn ìyàwó wa lọ́wọ́ kò dẹ̀ dá náà kó má máa ṣàlàyé má tẹríba fọ́kọ kọ́yàwó máa kúnlẹ̀ fọkọ láràárọ̀ ìyàwó tó bá wú ọkọ lórí òun lọkọ ràn lọ́wọ́ kì í ṣe ìyàwó tó bá ṣègbéraga ọlọ́run á dìwà mọ́ ọlọ́run á wà pẹ̀lú wa.